نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته سلام تساجن العقيدة الطحاوية آه، آه، للإمام الطحاوي رحمه الله قال المؤلف فهذا جملة هذا جملة ما يحتاج إليه من هو منور قلبه من أولياء الله تعالى أفهمي أقول قولني èyí tó já sí pé yóò ní bùkátà sí ẹni tọ́lọ́run bá tàn mọ́lẹ̀ sọ́kàn rẹ̀ nínú àwòlíyá Allahi ta'ala nínú àwọn ẹni ọlọ́run àwọn wòlíì ọlọ́run àbówòlíì ọlọ́run nínú sunna ó sí wòlíì ọlọ́run lọ́dọ̀ àwọn oníṣòfin. òye ọlọ́run nínú sọ́nà ọba adẹ́gbà sọ̀kánà ó ti ṣàlàyé ilé ẹni sọ́tìyọ́nù ọba adẹ́gbà ni alá iná àwòlíyà lọ́ọ́hì rà káwọ́fún àléhìn aláhùn ìhùsánù so kàánà òmẹ́ka sọ̀hálùn bẹ́tẹ́rọ́fù náà fàáfù yẹ́nì pé béèrè kan wá jáde pé mọ́nìhùn àwòlíyà ọ̀láhì. الذين لا خوف عليهم ولا هم يحزنون àwọn wo ni àwọn ẹni ọlọ́run tí ìpayà ò ní jẹ́ tí wọ́n tún wọn sì ní banújẹ́ ìdáhùn wa tẹ̀lé pé alladhina amanu wa kanu yattaqun àwọn tó yẹ wọ́n ní iman bí ma'na al-kalima ni wọ́n fi ń jẹ́ iman táwa mọ̀ iman aláfọkànṣe iman aláfẹnuwí iman aláfaraṣe rẹ́ẹ̀dì gẹ̀ẹ́sì gbogbo àwọn àlùkánù iman àwọn ṣọ́ọ̀bù iman alẹ́tì àròfù ha ẹ̀mọ̀ pé inú súnà ìyẹn gbọ́dọ̀ kan láàmúlẹ̀ kọ́kọ́ ká ní mọ́mìnú làbúdàmínà lè ṣèṣin náà ana mu'minun insha Allah kí ni ìtumọ̀ nítorí pé ṣọ́ọ̀bù ìmánu nìyí tí ì bá ṣe pẹ̀lú ìṣèhádà àwọn ìlànà seventy three to seventy nine yẹn kì í ṣe pàdé sọlá sára ń kà tí wọ́n sọ pé nọmba one nọmba two tó fi dórí seventy three làákìn ní ìlànà ìṣèhádù wọ́n tàkàbàrún ànusùsọ̀ àlìwárídà. آه، لمبين لشعب الإيمان حتى وجد من كتب كتاب يقول له شعب الإيمان الإمام البيهقي رحمه الله تعالى وكان يقول شعب الإيمان هاي هايكون كان يرى وابعي متفتاع من مركزه سوف شعب الإيمان فين مقابل شعب الإيمان سو موديل سيتتبع عمره هذه نية سيروه حتى الإنسان إذا تصفح أعتقد إما آه، فتح الباري أو المنهاج يعني بدأ آه، ابن حجر يذكر شعبة بعد شعبة حتى ذكر آه، <laughs> وفق سبعين فباجتهاده اجتهاده بينما يفلسون لم يتوقع يجيب يتوقع يجيب يتوقع يجيب هذا قابوا بعض سيوم so òun ni pé nígbà tó ti wá rí bẹ́ẹ̀ òfin ìṣèhádì wọn táwọn pè ní ìmọ̀nù yẹn lè má jẹ́ ìmọ̀nù lọ́dọ̀ ẹ̀lọ́mí àkóhùn hmm. sọ pé ènìyàn lọ́dọ̀ òun ní kọ́nù kọ̀ọ̀kan ní so lèyìn ó fi máa sọ pé ana mu'minun insha Allah mu'mini ni mí pẹ̀lú ohun tí mo mọ̀ pé ọ̀rọ̀ ìmọ̀nù àpò míì náà tí wọ́n bá tún gbọ́ tí mo mọ̀ pé ọ̀rọ̀ ó fi hàn pé òtí mọ̀ tán so kẹ́sà ti kú ana ìfẹ́ olóde aṣọ pé a ní mọ́ pé ó ti mọ gbogbo ọ̀rọ̀ ìmọ̀ nìkan ni láti ní ìlú lọ pé wọ́n ti wá kó sẹ́sì rọ́ ó fi insha allah ṣe èyí tí mo ti mà tó míì náà tí mo bá ti mọ̀ pọ́rọ̀ ìmọ̀ mi pẹ̀lú ògbó ọlọ́run màá gbàgbọ́ àtikẹ́tì bẹ́ẹ̀ hmm. àwọn wòlíì ọlọ́run ẹlẹ́dínà ámọ̀nù ọ̀kánù ya tako ni àwọn tó ṣe pé wọ́n nígbàgbọ́ nítumọ̀ ìmánì àwọn kẹsàn-án bá wọn fẹ́ ìmánì wọn gbàgbọ́ kánú yàtàkùn sí ọlọ́run wọ́n ti máa ń ṣe má ṣe ọlọ́run wọn pàtó. òun lọ́fà àti èèyàn bá lọ ka tíra ìbùnú tí ènìyàn tààrà fún ọlọ́run ti àyànlá àwọn ọkọ̀ alifurukọ́ọ̀d bẹ̀rẹ̀ àwòlíyà irrahmani wà àwòlíyà hishaitọ́ọ̀d kìtàbù kọ́yìn من كتب العلامة ابن تيمية رحمه الله تعالى ها ó fi ẹ̀ka sórí àwọn àwọn díẹ̀ díẹ̀ rẹ̀ nínú àlìsí kọ́ ọmọ wọn yẹn so tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ kí ni àmì àwọn ẹni ọlọ́run nù ẹ gbọ́dọ̀ rí àlìsí kọ́ ọmọ ní àwọn ti sọ pé tẹ́ ẹ bá rẹ̀ dúró pé ó mú awọ báyìí ó sì jù sórí òfurufú ọwọ́ adùn bẹ́ẹ̀ ní sinẹ́fìlà ni àbí lórí omi òkun ẹ̀gbẹ́ lẹ́yìn ọkàn ìfọ̀ àwọ̀ síbẹ̀ fúró kò lè dúró sórí omi àwọn ènìyàn sì ń gbèrò wọn sì ń kírun lọ sí. ọ gbọ́dọ̀ dájọ́ kan ká wà léyìí omi ní àwòlíyá ilà hàtà ìjáwèé pàṣẹ kọ́ mọ́tàwé tó fi lọ gbé ìdánwò pé bóò lè dúró déédéé rẹ lórí ìtọ́rọ̀ náà àti súnà níbi sọ̀lá àlùsọ̀lá sùnmọ́ kéré gbèmí àwọn àfàlà bíi ibò kínní kan ní wọn kàn ní fẹ́ kó wí náà ni kí wọ́n má bọ̀ ọjà pé ó bú àfàlà ṣe kàmálí lórí mú wàhálà ni wọn ni wọn ò jù bẹ́ẹ̀ ní ẹ̀ lọ. ìṣòro ẹgbẹ́ yìí ó rí i pé gáṣíà àwọn nìyí sàhárà tó ni wọn àwọn òpìdá ẹgbẹ́ wọn sọ pé wòlé ọlọ́run ni wọn àwọn òpìdá àwọn pé epo dùkán nínú mọ́tò sọ ni omi lépo epo lómi tààrẹ nìkan tó lè tọ́nu abọ́ nìkan lọ́ọ́ dánú rẹ̀ kí wọn lọ gbọ́ wáyà àná mú kọ́ máa sọ pé sínẹ́bẹ̀ ìjọ mi báyìí ń jóná lọ́hùn. ẹgbẹ́ kan ká lọ káńtì wọn náà ríra rẹ̀ àbí kí wọn mú lọ sí ìkòròdú ibi tí kìnínní ti máa ń gbin rìn pèpè ọkàn máa fọ òun ní ìmí eré kọ́ dákẹ́ yẹn ẹ bá ń kọjá lọ ẹrí yọkàn máa kùn yọ máa kùn ní. wọ́n ní kó dá igi ìlú igi ìlú egégi fún rẹ̀ náà ni ó kílẹ̀ ọ̀nà wọ́n lè ti gbé kọjá mẹ́ta fún ara rẹ̀ náà ni ọmọ gbogbo ogi tó bá wà ń bẹ ọmọ àparẹ́ ni ọmọ àparẹ́ ni ṣé lórí ìwọ̀nyí bí mẹ́rin ń bẹ nítòsí lódò òun bẹ́ẹ̀ ni fún rẹ̀ náà ni ó kílẹ̀ igi o gbogbo ogi wọn kàn máa fi kíní yẹn bọ̀lẹ̀ ń bẹ̀ lọ lásán ni fún ara náà ni ọmọ àkílẹ̀ igi ẹ̀kẹ́rì ní gbogbo ogi tó wà sí ọmọ náà síbẹ̀ yẹn lọ́yẹ̀ kan mú lọ àhámọ̀ wáyà bí iná ni wọ́n mú lọ ẹgbẹ́ wáyà kan ò sí ń bí náà á dì mọ́ pé tóun lè jóná lé òun ó jóná lọ́rùn. àwọn ọlọ́pàá wọn ń dé wapọ́ọ̀fù ńlọ mú wapọ́ọ̀fù lórí iná iná òróró ni wọ́n fọwọ́ mu lórí iná. wọ́n gba àwọn eléyìí ẹ̀yà ni ṣẹ́fẹ̀ ìdán ni ẹ̀yà ni ẹ̀sàkìtì múnà lè jẹun òun ló ń ṣèǹdì gbogbo kìnìyàn máa so níbo lẹ fẹ́ rí sí kọ́mọ yẹn tẹ́ fi tó ìjàlá so ìmọ̀ tí yàn kẹfẹ́ wọ́n dé ìwọ̀n òtún ni wọ́n dé ìwọ̀n òtún ni wọ́n fi sọ pé ẹ kọ́kọ́ wo èsì kọ́mọ rẹ̀ ni wọ́n tó wọ́n yá wòlé ọlọ́run ni so làbá fi sọ pé eléyìí ni mo fi àkójọpọ̀ ohun tó ń pé yóò máa ní bùkátà sí mọ̀mí hùwà mọ̀ náà ìwà ló ń ẹni tẹ́ bá tán àtàmọ́lẹ̀ sọ́kàn rẹ̀ ayé mẹ́wàá lọ́wọ́ ọlọ́run fi mọ́lẹ̀ sọ́kàn rẹ̀ mí ní àwòlíyá láti tààlà láti tààlà yá àwọn òwòlé ọlọ́run yẹn. lẹ́wọ̀n kí ló dé àwọn oníṣúfí wọ́n máa ń ṣiṣẹ́ gbà rẹ̀. ẹ̀wọ̀n kọ́kàn náà àfọ olórun ní tàbá ọ̀gá láàrọ̀ máa wà áyọ́ bẹ́ẹ̀ mọ pé kásà bẹ́ẹ̀ ń ọ̀lànà bìnrin yóò àlá ọ̀gá ibẹ̀ ìgbìmọ̀ táhámì ó ní ní gbọ́ngbọ́n ìbùkún ọlọ́run máa tó tó ṣe pé wáàyè wọn yìí ṣiṣẹ́ gbà àwọn máa lọ rí pé iṣẹ́ wo ni wọ́n ṣe àwọn bàbá rẹ̀ ni wọ́n bọ́wọ́ lè jọ lórí hmm. wọ́n ti ṣe wàhálà lórí ẹ̀ wọ́n ẹ̀rọ rẹ̀ tó máa ń fún bàbá yìí náà ni wòlíì wo wá ni bàbá mi àyẹ̀ pé bàbá mi bàbá mi sọ pé ó bí èmi ìgbà owó wá bọ́ lómi lórí bọ́ lómi lórí wọ́n pọ̀ sí lára àwọn bàbá ṣiṣẹ́ gbà ó ṣiṣẹ́ sọ ni wọ́n fi ní yàní wọ́n ní kíní kan tó ń pè ní tẹ́síkíyà ọ̀tẹ́rìkíyà ó sì máa ga sí ó ti ní iṣẹ́ tí wọ́n ní kó máa sà sọ ìgbà tó ọkọ̀ máa sà la ilaha illallah any time tó bá yẹ ó di la ilaha any time tó yẹ tó di illallah any time tó bá yẹ máa di Allahu tó bá ti ń ṣe kọ̀ọ̀kan yóò ti lálàá tó máa lá wọ́n á sọ fún ọ pé ẹ ti kọjá eléyìí eléyìí ló tó kù ó yẹn sì tó fi wá ka gbogbo àwọn ipò yẹn tán wọn ti wá ka tán bẹ́ẹ̀ ti kọ́ sí hydroni ìwọ náà ti láǹfààní bàbá mọ́tò dání aláìmọ̀kan náà máa sọ pọ́tù ló mú dání wọ́n lè sọ pé omi lélẹ́ ìtumọ̀ gbé lọ́wọ́ yìí ọtí sí máa ń sinmi o wọ́n tó rí ìnáwó sọ pọ́tù ìmọ̀mú lọ́wọ́ ẹ̀rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní sinmi àní mo rí ìfẹ́ tó àwọn obìnrin sì ń ka wọlé ìtàn rẹ̀ báyìí àní mo lòdì mo gbọ́ wọlé ìtàn àwọn obìnrin tó wọ́n ti bóra kán báyìí inú rẹ̀ dá wọlé wọn báyìí ìràbó sì ń kankan tí ọ̀dà wọ́n ojú tààyàn táyà fi ń rí náà ní òjẹ́ ẹ̀ mọ̀ àṣìṣe gbà ni ó ṣiṣẹ́ gbà ó ṣàìsùn wọ́n lè lọ ọlọ́ ní gbọ́ àlọ́gbé bẹ́ẹ̀ tàbí kò tilẹ̀kùn mọ́rí kọ́ máa yàgbẹ́ sínú ilé kọ́ máa tẹ̀ sínú ilé kọ́ máa kẹ́ wọn jàmá mò ń pè ní kálúà hmm. kálúà tó ṣàìtọ́ àníyà àwọn ìgbèdè àyà kálúà ṣàríyà ọ̀sìn níyà àwọn ní àlàáfíà rọ̀rẹ́ bí wọ́n ti ń sìn àti sẹ́gbà kálọ̀rọ̀ wìláyà ìyẹn sì lè gbé wòlíì sógun ní lára bákan hmm. náà sọ pé à wọ́n àwọn ìyàwó mi pátá wòlíì ni wọ́n wọ́n ń kí ó ní obìnrin tó yẹ pé mo ti fẹ̀jẹ̀ jẹ́ wo lè sira mo ti bá sun ẹ̀jẹ̀ jẹ́ wo lè sira lóde wá sí ẹni o òun tó bí inú mi pé gbà tí ẹnìkan kú lé ó kú ní family house wọn á ní kí àwọn wá jókòó mẹ wọn á ní ẹ wá ní kí àwọn tó wọn wá tẹsẹ̀ kalẹ̀ ńbẹ ni odidi ìyàwó ẹ lè sọ bẹ́ẹ̀ fún ìyàwó gómìnà kíkọ àtọsẹ̀ kalẹ̀ níbi òkú tọsẹ̀ lẹ́yìn gbogbo àwọn obìnrin nígbà tí mo fẹ́ mọ ta ní ọjọ́ wo lè na àwọn ìyàwó mi mo fún ńlá ìlà ìlọ́la five thousand wọ́n máa kà lójoojúmọ́ wọ́n sì kà bóun sì ń kí oṣù máa ṣe ògbọ́n ni wọ́n sì fi wọ́n ilé gbogbo àwọn obìnrin tí mo ti bá sùn mo ti fi ẹ̀jẹ̀ jẹ́ wò ní ìsìn wọn ẹ̀jẹ̀ jẹ́ wò ní ìrìn bá sùn tó bá sùn. láyé láyé alága tó lágbára ẹni tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ sọ́kàn rẹ̀ ẹni ìmọ́lẹ̀ tó ń bẹ sẹ́wọ̀n pé òkùnkùn burúkú ní bẹ lọ́kàn àwọn eléyìí tá à ń ni ọ̀rọ̀ pé ẹ̀kẹ́ jẹ́ wòlíì kìí ṣe àwàdà munawwarun qalbuhu min awliyahi llahi ta'ala sẹ́rẹ́ àwọn kan bẹ́ẹ̀ ń lóòótọ́ nínú àwọn ẹni táwọn padà ń sìn yẹn tó ṣe pé tí ì bá ṣe àwọn àtọ́kọ̀ọ́ lè jọrọ ìyàwó nǹkan ni wọ́n ní ìṣìkàlù ń bẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ò ní ìṣìkàlù rún táwọn kó sí yẹn bí a ṣe ka Ibrahim Niyasi ní Abdulkadir Jilani ni o sọ síra sí àwọn ìsọkúsọ tí wọ́n tó lè ṣe nígbà rẹ̀ sí Ahmad Tijani náà láwọn ìsọkúsọ àwọn sọláàtì pàtì ìǹsọ́ àdáríkà ilé yìí torí pírọ́blẹ́mù yẹn tún lè léèyàn báyìí pé kìíní tún lálàáfíà dọ̀dọ̀ rẹ̀ wàhálà lálá kan sí ni torí pé a lè rí tírèsì láyé ó sì lọ́dọ̀ rẹ̀ pípò bẹ́ẹ̀ gbogbo àwọn ìbọ̀rìmù ní yáàsì yìí àwọn ọ̀rọ̀ wọn gan-an èmi ò lérò pé àwọn kan máa ń kà síta o ọ̀rọ̀ wọn ẹlòmíì ò ní ṣe tún fi mọ́tọ́ bá gbọ́ o bí kọ́ máa sọ pé súnà ìjà nìpínlẹ̀ sófì o ìwọ́tọ̀ bá ti súnà èso sófì o kìíní kan ẹ gbogbo àwọn ọ̀rọ̀ líle bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ náà ìbọ̀rìmù ní yáàsì púpọ̀ gan ni o àwa lọ ọmọ àkíkọ̀ tó tako sẹ̀rí ọ̀pàrọ̀ ni ẹ́ kìíní kan ìwé pọ̀ nù. àwọn làwọn àbá àgbà òwe máa ń sọ káwọn ọ̀sẹ̀ nígbà ni àbá kẹmí à ń gbé ní kásándugu tó bá bẹ̀rẹ̀ sí tó bá àti kalẹ̀ báyìí àwọn ń súnfì kí wọ́n fẹ́ lé ilẹ̀ lóko ń súnfì àgbà sí i gbogbo àwọn ọ̀rẹ́ bọ̀ yìí nìyá sì yẹn ni wọ́n lọ kọ́ wa. so èwo lè ara ká mú àwọn tó sì máa ń sára hẹ́ẹ̀mù jù wọ́n máa ń fi ọlọ́dọ̀ àwọn kọ̀dúrí àyàn ṣùgbọ́n ti jà tí wọ́n yẹn máa ń yí dẹ́ o àwọn pé gbogbo àwọn ẹ̀ka ọ̀hún ní ẹgbẹ́ níta àmọ́wíyà àwọn alátúlédé àwọn kan tó làwọn ìjà àfàríyà táwọn máa mú ọtí àwọn èèyàn ayé sá ní ní Ṣakí wọn nígbà tó ń kú báyìí wọn ò tètè sí ilé wọn kàn fọ alára owó ń já fún bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì ọpẹ́ lẹ́kùn wọn tó sin gidi ọ̀yìn ìjàfàrí obìnrin kan láti máa rán mú báyìí. nù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní jáde mẹ́. sọ ah. láwọn àwọn àlejò ní burúkú tó ti tán ti ṣe sòun nìyẹn ń wó irú àwọn yẹn dẹ̀ ní àwọn ọ̀rọ̀ tó lálàáfíà dọ́dọ̀ àwọn bàbá yẹn tí bàbá kankan bá ṣe wá sí kalẹ̀ àwọn Sufi ó lẹ̀ wọ́n lóko Tìjàníyà gidi tó sì ní ipa ni wọ́n tí wọ́n ti di ṣéwù ń bẹ́ wọn ṣe mùsàlámù náà àwọn náà ti gba phd mi ní àlè ìfọ́ ìyẹn mi ta súnmọ́ra gidi gidi gidi ni o ó dà àwọn máa wá sùn lọ́dọ̀ mi dáadáa tó tó yẹ pé ọlọ́run ṣàforíjì ni wọ́n fẹ́ gbàtàn jẹ ìyẹn gbàtàn jẹ ráwọn nìyí wọ́n dáhùn mọ̀ sí ṣòkòtò wọn kò ní wọlé kò ní wọlé gbogbo wọn wá sí sọ̀rọ̀ ọ̀rọ̀ ìbọn ìyáàdì náà wọ́n wá kéèyàn máa wò pé ẹlòmíì tí ọba nígbà tí mi ò wá dánú kíní wọn lè hàn fẹ́ràn rẹ̀ sọ̀tọ̀ rí bẹ́ẹ̀ òun làáfàá sọ pé wọ́n dá ní téèyàn ní bùkátà sí mi ìlú àmọ̀nà wà ló ń kálíbòkù ẹni tí wọ́n bá tẹ̀ mọ́lẹ̀ sọ́kàn rẹ̀ nínú àwọn ìyáyè láàyè tààlà o nínú àwọn ẹni ọlọ́run wàhíà. wàhíà dáwọ́lẹ̀ tó wọ́n fi fi ní ìfìlà ẹ̀yìn. àwọn òde nípò ránkì àwọn ẹni tí wọ́n jilẹ̀ nínú mímọ́. ìkànnìlá àyìnbá àyìnbá. nítorí pé màmí jìlá náà níbẹ̀ ìmọ̀ ẹ̀yọ méjì níbẹ̀. àyìnbó fi kọ́ ìmọ̀ kan tó wá ń bẹ láàrin àwọn ẹ̀dá tó ṣe àṣàfẹ́kùn rẹ̀ ìmọ̀ tó àṣàfẹ́kùn láàrin ẹ̀dá bẹ̀. ìmọ̀ tí ń bẹ láàrin ẹ̀dá ni tí èèyàn bá ṣàtakò rẹ̀ àyè nígbàgbọ́ ni wọ́n ní wọ́n ṣàríà àwọn àwọn oníṣúfì ń pàṣẹ. ìmọ̀ ṣàríà tẹ́ hmm. máa gbé haram ní nǹkan. ọdẹ tún wọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ àwọn ṣèkù rẹ̀ wọn lẹ́nìkan lòun lálàá lójú rẹ̀ ń rà níbi wọn wá ń sọ fóun wípé ọtí èsì wọ̀ mọ́ látòun lọ. òun tó ń lẹ̀sẹ̀ àwọn tó bí láì ní ṣàìtọ́ ọ̀nà ọ̀rọ̀ jìm ohun tó lòun rí bí àníbi yẹn ti sàbíà ni àti pánì ní sọ̀rọ̀ tó sàmì. táwọn oníṣòfin yẹn náà wọ́n tún sọ gbogbo náà gọ́ọ̀mù èdè lálàdán lánàá ní ìsọ̀rọ̀ gbogbo tó jẹ́ ìmọ̀ fáwọn ìyá ní àwọn àkàrọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ẹ ti dẹ̀kọ́ fún ọ fún ọ̀tá ni. tó torí bẹ́ẹ̀ kí yẹn ṣàtakò ìmọ̀ tí ń bẹ láàrin ìmọ̀ ṣẹ̀ríà kó fọ́rọ̀. ẹ̀jẹ̀ àwò. wọ́n di àwò lè àyìn mi lọ kó o di kó fọ́. kí yẹn tó wá máa pe ìmọ̀ tá a fi fẹ́kùnrin wọn àyìn mi lọ báyìí. bẹ́ẹ̀ nírọ̀ kan náà àwọn ọmọ ìlú wa tó ní òun sọ àkọsẹ̀jáyé tóun bá wò lójú. كفر ولا يثبت الإيمان إلا بقبول العلم الموجود إيمان اللي ريله أفك حدا يموتين جيان حاولوا هوني ما شريعة هيا وحوك طلب العلم المفقود المفقود حسي قاسي ما هو ما تيوسين ما واكي bó ṣe máa fi omi níwò ìyẹ̀pẹ̀ ní tẹ̀ báyìí ní nǹkan sínú ìwé kò ní ìsáàbùdé ilé ìkọ̀ rẹ̀ náà ní àgbẹ̀lọ́ á sì wáwù odò fún ìnira àléfù yẹn odò sí wọn odò fún wa sí yẹn odò fún kura àyìn yẹn odò fún kura ta lọ sọ pé fẹ́fẹ́ náà ní mariam lè kọ̀ rẹ̀ ìpè mímu yẹn ah, nígbà yẹn lẹ́yìn ń ṣe gbogbo kàtìkàtì ńgbà yẹn ìgbà tí mo ti yóò fẹ́ tán nùríyà nùra níyà ni mọ́ríàmù tí mo fẹ́ fẹ́ kọ́ papọ̀ ni oh, mi ní sọ̀tọ̀dọ̀ tèmi èmi sì ti yóò fẹ́ a ẹ̀wà mo sí ẹwà ẹjọ́ tó sẹ́kù tá a máa wò nìyẹn ẹwà àbòsí burúkú sẹ́mi náà ẹ̀dẹ́ mọ̀ fún nùrà níyà ní mọ́ríàmù obìnrin náà bá jẹ́ fàtímà mọ́ríàmù nùrà níyà mo tó wà mẹ́rin ni pé yóò jù wà lọ ìyẹn ohun tẹ́mi jẹ́ yìí sọ nígbà yìí bó sì fi fásitì àwọn àlọ́ tó kílẹ̀ ẹ̀ lè fèsì ìyẹn máa lu kàkínníkà. ọ̀pàrọ̀ ọlọ́run kọ́ sàforíjì àìníyà àwọn èyí tẹ́yàn jọ ti tó pa pẹ̀lú fún mi lóde báyọ̀ ya mẹ́kọ̀ọ́ ah, rẹ̀ á olùfẹ́ olùfẹ́ àwa yìí ni àtẹ́gùn mẹ́rin lòun gbóló ti bá ara wọn bọ́wá jẹ́ mọ́ yìí ni wọ́n ní ìsìnkọ̀ bàdà omi ò pòrò òun náà bá họra bá sọ fún pé ń ilẹ̀lọ́ ah lọ́run dákun ojú kò fún wa ọ̀hún kọ́ bá ní dáhùn yẹn tó wà nínú ìsìn yẹn padà wọn omi nílò ìyẹ̀pẹ̀ nílò kọ́làmù nílò àlọ́ kan sọ fún wa náà àwọn tá à ń tẹ̀lé gbígbà níyà ìwọ́n kàn fi ìyẹ̀pẹ̀ ṣeré máa fi kọ́làmù kọ̀ọ̀kan òun ló mọ̀ ń tòun ó rí pé tó bá dé ìmọ̀ sọ nǹkan tó bá fẹ́ ṣe fún un. لا إله إلا الله bákan ti dé báwọn míì tó àtàn ti di ṣàìtọ́ rẹ̀ lóòótọ́ pẹ̀lú tẹ̀kiri bàbá dájú kó ti lọ́wọ́ àṣetá nínú àwọn ti dé ní ìfẹ́ á ní káàbọ̀ àfàlàgbájá tọ́ àwọn ajú ní ìfọkànbalẹ̀ ah, yóò ṣe ṣe ilé ẹ̀kọ́ tẹ̀ ń lọ nìyí ẹ̀yìn náà lẹ́yìn ní òtọ́ta a máa ń lọ bìkan ní ìwò tó tọ ẹ ní sọjáde o ẹ kàn wá sọra fáwọn kankan wọn bá bẹ̀rẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀. ẹ mú táwọn àgbẹ̀ ìjà ní ẹ̀kọ́. tó wọnú mínú. àwa nígbàgbọ́ sí aláwọ̀ wàhálà ọ̀lùkọ̀lám èyí tó ṣe pé wọ́n ní àbùzá ni bí òjijì ọlọ́run kí lọ́lọ́run kọ́kọ́ lọ́nà ìkọlà ni wọ́n sọ pé kọ́ gbogbo nǹkan tí ó rí bẹ́ẹ̀ àti ohun tó rí bẹ́ẹ̀ àti ohun tí ó rí bẹ́ẹ̀ ìjọ táyọ̀ ní jáyé wọn àwọn onígbàgbọ́ sí kọ́lá mi àbìjẹ́ni yẹn. àbìjẹ́ni máa fi fi kọ́dọ̀ òkè. àti á ní gbàgbọ́ sí gbogbo ohun tí wọ́n ti fi kọ́lá mi yẹn kọ́. ولو اجتمع الخلق كلهم على شيء كتبه الله تعالى فيه أنه كائن. أيوه، كل طبعا جاسوسي الخلق كلهم tí wọ́n bá kójọ lórí nǹkan kan tó ṣe kọ́ lọ́wọ́ ọba àlejò ọlá ti kọ́ ní orí bẹ́ẹ̀ lẹ́jà lórí. àwọn wa kójọ lórí pé kìkì ní ẹ̀má rí bẹ́ẹ̀. wọ́n wọ lè lágbára rẹ̀ wọ́n kàn dára wọn láàmú ni. ولو اجتمعوا كلهم على شيء لم يكتبه الله تعالى فيه ليجعله كائنا ẹ ò tí wọ́n bá bá lọ kójọ ń dà ní gbogbo wọn ni lórí nǹkan kan wọ́n yẹ tó bò ó lọ́hùn ọlọ́run ò kó nǹkan yẹn lẹ̀ wọ́n wá kójọ lẹ́jà lóhùn káyìí náà tí wọ́n sọ ọ́ di ohun tí ó ṣẹlẹ̀. لم يقدروا عليه اه lágbára rẹ̀ جف القلم بس ti kan náà àdéhùn abdullahi ibn abbas yẹn kálàmù yẹn ti gbẹ ẹ wo kíni oníyìn kìí ni kí àgbo yàn bá kọ tó yàn lè fọwọ́ ra ó ti ọ̀rẹ́ bí ọ̀yà. جف القلم بما هو كائن إلى يوم القيامة kálàmù ti kọ́ ó ti gbẹ gbogbo ohun tí ó rí bẹ́ẹ̀ níjọ́ bíi al-qiyamah kálàmù ti kọ́ ó ti gbẹ. وما أخطأ العبد لم níbẹ̀ ni ó yà. lẹ́mi ẹkún di yóò sí ibẹ̀ hàn. yóò yóò tó bá wá sí pa ẹ̀dá nǹkan yóò ní bá ní. wọ́n máa ẹ̀fọ́ bẹ́ẹ̀ hù lẹ́mi ẹkún lè ṣe. àwọn tó bá sì bá báyìí wọ́n lẹ̀ báyìí ó ṣe dèjọ́ ẹ̀ lọ́wọ́ kan ni nǹkan yóò ní ṣe pa rẹ̀ ni. báyìí pé yóò ṣe pa rẹ̀ ni kódà lọ́wọ́ kan yọ̀ọ̀kan yẹ ni. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi. àdáwò kan ṣẹlẹ̀ sí ilé wa gbà yẹn mo lóṣàbúrò mi kọ́ tẹ̀lé mi gàgbọ́n wọ́n á lọ síkù lọ́dọ̀ àbúrò máa ń bí gbà ní. ìlànà ló lè ju oṣù kan lọ sí gàdá oṣù méjì ìṣe wà lálẹ́ ìfún ọgbà ní. sọ ní olóòṣà yẹn ẹ mọ̀ pé àwọn etí ibẹ̀ báyìí àwọn omi róyìn tó ṣe pé ọlọ́run má jẹ́ ìyànra ìdá tí èèyàn bá kó sínú rẹ̀ bóyá lórí èèyàn lè hàn ṣe àwọn kan máa ń bẹ ní etí báyìí tó dúdú irú ẹ̀ pọ̀ lọ́dọ̀ yín lọ́wọ́ ìdí dáadáa ṣùgbọ́n ní àwọn olóòṣà yẹn fàṣàwọ̀là wàlà tó wọ̀tà ìlà àbẹ̀là tí wọ́n máa ràn bíi aláìmú ń lọ báyìí bóyá ń rò níyàn ń bẹ lára nígbà kan àìró mọ pè tàgbà mi sínú rẹ̀ ni. wọn á ti jáde lẹ́sẹ̀kẹsẹ̀ tí ò yé mi náà ìjọ á dé àwọn ilé àwọn èèyàn wá dé à òní lọ wọn láwọn kan wọn ti fa bọ́ yẹn àwọn obìnrin yẹn ti kú àyàn lè kó sí bíbá wọn máa ti kú ṣé wọn máa ń gbé mi pé ṣé ẹrẹ ni tó kó bẹ̀rẹ̀ mo ní ìmí náà ni wọn ní abẹ gbọ́dọ̀ bọ yìí kí ni mo sọ yìí. àbẹ́ni bí ọ̀wọ̀ ọ̀bẹ̀ kẹ́ wọ́n nà nǹkan sí ni wọ́n fi pa òkú rẹ̀ bóde. làwọn à ń pé gbèdéko tó pé gbèdéko tó ń dẹ́mu rẹ̀. ibi tó yẹ pé mo ti ń lọ bẹ̀yẹn láti bíi náìtì wá mo ti wà bíi ti náì ni mo ti ń lọ bẹ̀yẹn tí mo mọ̀ bí bẹ̀yẹn ti yọ̀ sí sí ò tí ì máa sọ ọ̀nà dáadáa gbogbo ìgbà ni irú bẹ́ẹ̀ ni fi ọlọ́run ọ̀kadà ara pé yóò rí bẹ́ẹ̀ ọ̀kadà ara pé yóò kó rí ọ̀kadà ara rẹ̀ lọ́wọ́ kan. ilé ìrìn kódà ọlọ́run ṣàforíjì lérò fún ẹ̀ lè lo five minutes. àmì yẹn mú gan ni ọ yóò dúdú yóò máa wá rùn. kò wá ní dóńgbà kan àmọ́ ibi tó mi ìkó ti máa ń wá tòní dó nígbà máa wá náà. ọmọ ìgbẹ́. وما أصابه فصل لا تكون يخطئه يمكن نسيت عليه وعلى العبد العبد أن يعلم أن الله قد سبق علمه في كل كاج من خلقه طب هو كده ده صهر ولوم ثم ما جزاء أن الله جاء الله قد سبق علمه في كل كائن لما يفي الدواجي نساقه بنكة يوصله من خلقه سداره فقدر فقدر ذلك التقدير محكما محكما نظرا àwọn àti kádàrà gbogbo nǹkan yẹn ní kádàrà ló ti mọ́ṣkàmá àti parí ìdájọ́ lórí ẹ̀ mọ́bùràmá àti buwọ́lù ọkọjà tó yóò yìí lẹ́yìn sọ́fí yìí. lẹ́yìn sọ́fí iná ti fún wọlé máa. wọlé máa ké kò sáàdínkù kan bẹ́ẹ̀ kódà kò sáàkọ́ lóṣù. wọlé. wọlé mo zí ló wọlé mo. kò sí ohun tí ó yẹ kí nínú tí ó gbé kó kò sí ohun tí ó yìí. ولا ناقص ولا زائد قصلي قليل ديكم قسم دي ديكم لا قسم دي لازم من خلقه سماواته الارض قسم تي او ديكم قسم تي او خالص سين ادا Ọlọ́run mo tọ́lọ́run fi kọ́ lẹ̀ ní tí sàmàwátì yìí ní gbogbo sẹ́mẹ̀ bá àwọn mọ̀lẹ́kà ti ní ráǹkì tó ní mo lè sọ fún ní ìfẹ́lẹ́ ẹ̀yà fi díẹ̀ sí wọn àrùtì yìí báwọn ànábẹ́ ọlọ́run ti lọ́lá tó yẹn mo lè sọ fún ẹ bá a fi díẹ̀ yìí sọ́yà wọ́n ní sẹ́ni gbogbo ohun tá à ń sọ yìí nínú ìtakókó ìmánì ẹ̀mí lọ́wọ́ ó sì wà nínú àwọn ìpínlẹ̀ ẹ̀mà. واعتراف بتوحيد الله تعالى ربوبيته وربوبيته nítorí wà níbi ìjẹ́wọ́ nípa ìgbàpọ́lọ́ nìkan lọ́lẹ́tọ̀ sí tọ̀sùn lódodo àti tóun ní re ni. كما قال تعالى في كتابه الله بالك لا سبحانه وتعالى وخلق كل شيء فقدره تقديرا الله بالك أدى gbogbo gbogbo أدى gbogbo ẹ̀ ní fi gbogbo yẹn yẹn. قال تعالى فكان أمر الله قدرا مقدورا قدرا مقدورا àṣẹ Ọlọ́run كان أمر الله قدرا مقدورا kádàrá tá a ti pè gbogbo ni àwa ilé omi. àwọn ilé mi sọ́kọ̀ ní láyé tààlà fi kọ́dà ní kọ́sìmà. torí bẹ́ẹ̀ kòtò kánú náà já nẹ́mọ́ ó máa jẹ́ ẹni tí ń sàníyàn jiyàn níbi kádàrá o. وأحضر وأحضر لنظري فيه قلبا سقيما أو أو على قلبا سقيما أكنتو بيرو للنظر فيه فهم فادي بيت نبا كدرا يوين لقد لقد التبس بوهمه في خطم في فحص في فحص الغيب سرا حكيما أنا سيرني نواني إلي تمسا وتقامو سرا حكيما àṣírí tá a fi pamọ́ ìwà míhì pẹ̀lú ròyìnròyìn rẹ̀ yẹn sí fásitì lọ́wọ́ yìí nípa bí ṣe ń lọ ṣe àtúnyẹ̀wò ohun tó pamọ́. وعاد بما قال فيه أفاكا أثيما yóò padà wá dé ní أفاكا أثيما ọ̀pàrọ̀ gbà tọ́jú ẹlẹ́sẹ̀ pẹ̀lú ohun tí ń sọ nípa kádàrá yẹn torí wọ́n ní ọ̀pá fara wàlẹ̀ àrùsù. wàlẹ̀ àrùsù wàlẹ̀ kan sí yìí ha kún. ní agbọ́dọ̀ nígbàgbọ́ wípé àlẹ́ ara sí ọlọ́run ọlọ́run ọba dọ́gba síbẹ̀ òtítọ́ ni àga ọlọ́run wá sí àkóso yòó sàmáwá àti wàlẹ̀ àrùsù tó tóbi ó pè ní gbogbo sámi àtìlẹ̀ lọ òtítọ́ ni agbọ́dọ̀ gbà wá hùwà. ọwọ́ mo tẹ́kì ní àlẹ́ àrùsù wàlẹ́ àrùsù. wọ́n má dùn ọlọ́run ọ̀rọ̀ tayọ rẹ̀ àwọn ọ̀rọ̀ tayọ rẹ̀ àfi lọ́ọ̀ fo ibi yé sàgà ọlọ́run ọ̀rọ̀ tayọ rẹ̀. ọlọ́run ni ó rọ kiri ká gbogbo nǹkan kódà ó tún wá lé kiri. ọ̀kọ́ni àjẹ́sà ni ìṣàtọ̀ sí ọlọ́kọ̀. ọlọ́run dẹ̀sùn ni ó tún ti kágára bá gbogbo ẹ̀dá rẹ̀ wọn ò lè rọ kiri ọlọ́run ọba kí wọ́n nímọ̀ nǹkan gbogbo bọ́lọ̀ ونقول ونقول إن الله اتخذ إبراهيم خليلا àwọn tó máa sọ jáde pé àní Ọlọ́run máa ní Ibrahim láàyò وكلم وكلم الله موسى تكليما ó sì kódà ìgbàgbọ́ tá a nìyẹn ìgbàgbọ́ a gbọ́ lọ́wọ́ lọ́dọ̀dọ̀ a sì dùwọ́ sẹ́lẹ̀ fún wọnú mímu. wọnú mímu mẹlẹ ìkẹsì wọn yìí. àwọn onígbàgbọ́ fún àwọn mẹlẹ́kà وكتب المنزلة والكتب المنزلة والكتب المنزلة على المرسلين ايوه اتوا ان gbàgbọ́ sí tírà tí wọ́n sọ̀ kalẹ̀ fáwọn fún ni fáwọn ránṣẹ́ Ọlọ́run ọba ونشهد انهم كانوا على الحق المبين اه ادون بقى عايز سري في fáwọn ránṣẹ́ Ọlọ́run ni wọ́n wà lórí òtítọ́ eléyìí tó ṣe wípé ó fojú hàn dáadáa سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الحمد لله